ṣe o. ọ̀nà ti bá mi sùn. ìgbà yẹn ti ó ti ẹ̀sìn fún mi ti ẹ̀lẹ̀ ká pé ìgbà tó bá ti bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ̀ máa mú ọ̀bẹ tèmi ni. ìgbà yẹn ti try àti sọ̀rọ̀ ti fẹ́ kó máa pa mí. mi ò bọ́ ọmọ mi láṣepọ̀ lẹ́ẹ̀mejì o ẹ̀ẹ̀kọ́ lèmi àtòun láṣepọ̀ ẹ foríjì mi ẹ foríjì mi gbogbo ẹ̀yin abiyamọ àgbáyé pátápátá tẹ́ ń wò mí kẹsà inú mi. ọjọ́ yẹn ọjọ́ tó ṣẹlẹ̀ ọjọ́ yẹn títí títí di wákàtí mo ṣe wà ẹ́ gan ó wá dàbí pé kí n ti ẹ̀ pokùnso ni. òótọ́ ni gbogbo nǹkan tí mo sọ wọ́n ti bá mi ń sùn tipẹ́ àtìgbà tí mo ti wà lọ́wọ́ ọmọ thirteen years old wọ́n kọ́ wọ́n ní pé kí wọ́n tẹ̀lé wọn lọ sí ìsàlẹ̀ wọ́n jí mi kúrò nínú yàrá wọ́n ní kí n ká lọ sí ìsàlẹ̀ mo wá lọ sí kitchen kitchen ni wọ́n ti kọ́kọ́ bá mi sùn bẹ́ẹ̀ ni mo ti rí ẹ̀jẹ̀ ó dẹ̀ dùn mí gan wọ́n bẹ̀ sí ń bẹ̀ sí bẹ̀ mí pé kí n má bínú pé àṣìṣe ni pé àṣìṣe ni bọ̀ èmi wá rò pé láti gbà yẹn kó tún máa stop ìgbà tó ti ń stress mi mo wá kúrò lé mo wá ń ṣàní pé ibi tí orí bá gbé mi dé pé ibẹ̀rẹ̀ náà ni mo máa mo ṣe wá dé mo ṣe wá dé ibìkan mo ṣáà ṣubú ṣáà oníyàn ṣáà wá rí mi tó wá rescue mi mo wá padà wálé ní on twenty four of december twenty twenty mo ṣe wá ṣàlàyé fún àwọn fámìlì nìyẹn ni wọ́n ṣe wá lọ sílé wọ́n wá lọ arrest wọn i want justice i want the right thing to be done. ọmọ yẹn báyìí ó ti wà ní custody bíi bẹ́tà yẹn Akérédolú bàbá náà dẹ̀kẹ̀rẹ́ ó ti ń fi ó ti wà ní station wọ́n dẹ̀ ti ń yanjú bí ó ṣe máa jìyà nǹkan tó ṣe yẹn. It is true the command is investigating the case of incest and whatever is the outcome we will let the people know at the end of the day it must go to court we must carry on the prosecution we must ensure that justice is keeping up in the it.